سيدنا ونبينا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته سفر إلى المؤمنين اجي وإلى إيش بتاعي ọmọ ọ̀rọ̀ amẹ́ríkà ilé àṣírí yìí particularly in rẹ̀ ọmọ ya jẹ́rìzọ̀ tó mórí ó sì yéèyì mọ́ program ọ̀nà mórí ọ̀làwọ́dọ̀ ọjọ́ ilé rẹ̀ ọmọdé ọ̀làwọ́ ọ̀tún tọ́ ìlànà ìlànà fún ọ dɔw yɛrɛ b'a ye ka ca yaba ɲɛmuso mu kɔrɔ ani ka mali kɛ ni ka ọgbọmọlili ìfowópamọ́ lẹ ya ẹkọnọ ọlọdọwọlọ ọlọdọwọlẹ yẹmi sika ọwọkulaka omekyerɛni nyɛ nyɛ nan hansɛ ɛwɔ wei ni nyɛ ɔsansan ɔbɔmɔlili short silence ase lɛ ka o disturb ayi reoroliya aw anobijomoli eyahana odolamodoje biyani ka ene ka nabla nono nan abokora kasono zoome ina linyobe yasogi omana ko ene nomiramadala abila ene ka emeyi olutitayamini oyiri ni ah, ah, waazi ankɔ wuli ne tɛtɛ lɔrɔ ana fi wala so omidzi ɔlɔnu ene ene ɔsɛya abe yi atɔ abisa aba kaya yi di asɔrɔtɔ ɛfɛ di ati tɛ omoli omoli ɔlɔwɔ ɔba yɛ pata di asɔrɔtɔ ani kama yɛ ka alo ka ɔlɔ firi oyisi rɛni iwe ɛnira kan ogbodi omori ɔni ɔdɔbida mɔɛ ɔba kan wọ́n yẹn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àti náà yẹn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته يقول تبارك الله ربنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأصل إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ya awo yasɛ abụbanye abobanyi abɛgama yasi omori yi yesi ɔgbɔgbɔ hunubani di akɔ isere hunubani di akụ ije ibe hunubani ọdụrụ mori osi odezu ɔlɔlɔdzo anabolo odzozɔ mɔnɔ ɔlɔlɔ mori odezu enya ɔnalisi odezu ya awo ki ɔmɛ etina ɔna yi ozogboro nu mura na annabai muhammad sallallahu alaihi wasallam ọtọ mori ọbin ìrìn àjò àti tamẹwàáyé ìlàjì nọ ọ̀nà bí ùsùrù sáláyé sùúrù ẹ̀yìn ọ̀rẹ́ ìlúdí ọlọ́pọ̀ iná ẹ̀kọ́ ní àmì ọ̀rẹ́ ajúmọ̀ náà mori sí ọ̀nù sùúrù isi wa ase tame wanyi ise na na adi na wono muri na ya nkwani ni muri na bo oba yo ya kai woni ya na ba wo ya nkwani ni utu na ojaza ozana kwa kwete agbo muri ko na wo yo muri omori omori ya ɔmo yɛ ku soba si yɛ ku ɛta ho mɛ omori ba ɔno si yɛ ku no tụrụ a kutura na omori akanti ina nyansa na lafi ehu sɛ agani iniji ɛya omori kɔ na ɔsoma omori ba ɔno si yɛ ku omori ɔno ma azalibele inihi inihi ɛya ɛnɛma ha ho ni ihi ɔnam ila ladina amanu akɛse nana kake ɛɛdɔ wàhánu sɔɔli ha ɛnɛ dɔ wàhánu yɔ dɛrɛ yà mú kɔrɔ ìdɔ ìzá dɛrɛ yà mú kɔrɔ ìdɔ ìzá kɛnɛ wàtà wà sɔ òbɛlì hapi dɛrɛ yà sí zɛ ìzá kɛnɛ ɔnà ká mi zɛ ìzá wo nyi zɛ ìzá mebiriza ila mebiriza ila kɔnɔ ŋmaa na mebiriza ila kɛmɛ wɔta na dɔsiza ila sa ko mori yi mori yi lɛ lɛ ndɛ maa na kan ɛ asiza ila kɛmɛ ɔnɔ wɔta waa sɔ bi sɔbɔ dɛlɛ asi suuru kɛmɛ ɔnɔ omori yi ana yɛ nyina na yi yi ezana la ahu yi yi yɔ nɔn ɔnɔ bɛ nana dɔwɔn ɛmɛ dɔw dɛ ya mo kɔrɔ idɔ iza ɛma mo kɔrɔ idɔ iza dɛ ya kẹwọn ọ̀nà káyé àmì zẹ̀yìn náà ndẹ́bà rẹ̀ mọ̀dẹ́ yà kẹwọn ọ̀nà káyé ànyí sùúrù sùúrù náà yẹ sika yà kà kíkí náà agbẹ́nà náà ndí asẹ́tà mẹ́wọ́n ayé ìsàbọ̀ dóòbò ìtẹ́yí iná mẹ́ káyé àti ní iye ní pẹ́mọ́ mẹ́ iná rẹ̀ háyé múlò náà wọ́n dọ́wọ́ sí mẹ́ àìfàní mi. ọmọ yẹn ni ẹnẹ́ sáà ní sùúrù jòdá ìrẹ́rẹ́ yìí ka kàkà kà ní ọrụ si ní sùúrù lọ sọ́wọ́n náà bẹ́ẹ̀ lọ́mọ yẹn ní àkàkì húpsù nàfsì ànsá ìfì hawa ha ọnọdụ kí ụkwụ ahụ wazaazụ duwesie ụkwụ ahụ asụzụ ya ka ị e, adịbegwu anaghị wee si kọnọme adịbegwu ọnụkwa wee si kọnọme zaya uzu asụzụ ya ka ị e, ọ na naghị ya. ونفسها أيضا عن مجاهدتها لمرضاة مولاها بمثل ما يوجب المجاهدة على قدر البلاء إذا فلا يجب أن بك ويبر الله بجدي إلي كاي أي كابي سوبيس كونومي أبي سمعي كاي بوبي سيسي نوهي نوموري أنا تونا نكورون ẹ̀wọ̀n kọ̀ wọ́n á ní ìdílé wọn bọ́ Aku baca mana kuah cause ụkwa ya ọ na ọ na ọ na asị mere ụkwa ya ụkwa ya ụkwa ya akụ ya asa asa mere ụkwa nwacha nwaanyị nwaanyị ka ịkpụkọ ọkụ ụfọdụ nwaanyị bụrụ na ekwe isi dome wee kwụsị ụgbọ wee kwụsị ahụ wapụzi mmiri eso so ọ bụrụ ụkwa ya enye nwaanyị maka ụkwa ya enye nwaanyị ya anyị tụrụ maka obere ya mere ya dịrị ka kwa sị ụkwa ahụ dụ kwụsị ụkwa ahụ ka ya ọ sa asịza ịza abụghị ya naanị dị ka asọ ọnụ mori ka gị abọza n'ibe anaghị n'ihi anyị ga-ele ihe ya e ya ọzọ na-amụiza ọ ma amụiza anyị dọwara na ịkọta e na dọw ịnọ na edi na amanụ akeza na dọw ma amịlụ sọọli ha de ya mkpọrọ ịzọiza watawa asọ obi ha ki watawa asọ obi sọbụ de ya mkpọga anyị nka ya e, meze ịza nyusuru de na ọmụ na ndị zuru ihe ihe na-agụme ise bido a na-agụme ka ya

òzèèbà ìsọdọ̀dà àti ní sùúrù òzèèbà ọ̀dì bẹ́ẹ̀ ọ̀nyípa àpà ọ̀nọ̀dì ùsùrù náà wọ̀ kọ́kyẹ́ nwa wọ̀ nyé ùsùrù náà wọ̀ kí ẹ̀gẹ́ nwa wọ̀ ọ̀nyé anyị sùrù náà wọ̀ ká ọ̀kyẹ́ nwa ya ọ̀yíhyẹ́ ńgụdụ nkata àti kí wọ́n aṣọ ukura ukura ekonomika ayike ayi kɛkɛ ma jɛma o waa se nɛ wɛli bi suuru do a bi sɛ sɛ nɛ kɔs e wòle n'o mo ni suuru mɛ nza wɛli suuru wɛ ko ba wɛ wɛli suuru wɛ ko ka yi wa ma wala o pɛ yɛ ko hɛ wa sisan la bɛ ɛsɛ ni ni ni isɔngɔ yɛ ka wa sɛ dɛm dɛm o mɛ wɛli suuru wɛ ko yi. wa anyị sị nwa ahụ dị dee hiwe enyi dẹnama ẹnna mi ka usuro ka yàtọ̀ ọdí ìkàwá sọtsẹwó mẹrẹ onye kwanyí sùúrù náà bẹẹ wà sọtsẹwó àwọn nwa rẹ ẹnẹ nìbẹ ọyìn rẹ ọyìn àná na-enwe wọta ọyìn Onye soda ibe ya

E ma sɔmi ɛhɛni sia ɛma bi ozi ne sika waze lɛ rɛ ama waze lɛ kɔs waa mɛ nye waa lɛ ne nanyi ko sahu dino do mori yi suuru afɛ ɛfɛ nyɛ ɔni lolo ka ye kan suuru ka onu wa ka ye omori ko na ɔma ni sɔ di asi

tẹ̀sùn ọ̀fọ̀ ahụ ọ̀nà ọkụ ụgbọ ụgbọ na ọ̀nà kwụwa ẹwà ní àná ọ̀kwà nọ ní kwụwa bàá yọ. ẹ̀ẹ́dùnà gbèrè bí ọba yíwọ́ yìí wọ́n ọ̀yọ̀ ọ̀gá ọ̀ka yìí wọ́n gbèrè bí ọba yíwọ́ yìí wọ́n ọ̀ma náà gbọ́ mẹ́rẹ́ èkó wọ́n ọ̀dọ̀ ọ̀kọ̀ ọ̀yọ̀ àmà sùúrù ní ìzọ̀ ọ̀ka yìí asọ́gbọ̀ fún yọ̀ ọ̀sán ó mú àwọn ní sùúrù ọ̀nà ó mú àwọn sí pàkà yìí bọ̀bọ̀ ní sùúrù dọ́ọ̀tẹ́ lọ́rọ̀ ama wọ́n bí dàáyé ẹ̀hẹ̀rẹ̀ orí ọ̀tọ̀ ẹ̀hẹ̀rẹ̀ àmá duwaazi ọ̀kúnú orí kàwázi duwaazi hẹ̀ẹ̀hẹ̀ dúṣẹ̀dẹ̀ yà ọ̀kú sí wáàsì ẹ̀dá náà ọ̀kọ́ mẹ́ẹ̀ duwaazi mẹ́ẹ̀ wáyé ọ̀pẹ́ wọn náà orí kò duwaazi mẹ́ẹ̀ ẹ̀dá náà ọ̀kọ́ sí mẹ́ẹ̀ ọ̀sọ́ sùúrù ẹ̀ bá wọn ọ̀rẹ́ wẹ́ẹ́ yà ní sùúrù ẹ̀rọ kàyé ọ̀nà ọmọ yàtọ̀ mẹ́ẹ̀ oníṣẹ́ àkàbí mọ̀ hàn àbí yẹ àmà ìdí sùúrù bá òkúrò kàyé òmòrí náà ọmọrí yọ aná sí mẹ́wàá ẹ̀fà ọ̀nyọ́ bá sáwà sí kàyé àdéhùn ọmọ náà wọlé mẹ́rin náà àbẹ́sẹ̀ léèrè sùúrù ọlọ́run náà kàkà yìí ó kó àyè kọ́ ní ọ̀ ẹ̀rẹ̀ ẹ̀ka yìí tìrẹ̀ ayé ẹ̀ka yìí dà náà yìí ẹ̀wọ̀n rẹ̀ wọ́n rọ̀. ẹ̀nà tó nìlè ana ayé rẹ̀ tù yìí ní rẹ̀ ẹ̀ka yìí ẹ̀nà wọ̀ kàkà yìí yẹ sùn sùúrù mẹ́yìn náà bí a ní sùúrù yìí náà ọ̀ pàdé ẹ̀ bá dùn. àbẹ̀rẹ̀ ayé tìrẹ̀ ayé ẹ̀ka yìí ana wọ̀ ká yà ní sùúrù náà

then wọ́n ayé tẹ̀lé ó ní òtún ogún then ẹ̀yọ́ lè ṣe lẹ̀ ẹ̀ wọ́n ayé tí wọ́n mú orí ọ̀kà orí ọ̀sẹ̀ mẹ́wàá yẹn the dog orí ètìká yẹn ẹ̀gẹ́ yà wọ́n ayé tó ṣe mẹ́kọ̀ nílẹ̀ wọ́n èyí ní ìlú mi náà ọ̀sán wọ́n èsù di wọ́n èsù kọ̀rọ̀ wọ́n èsù kàyí position ní orí mẹ́wàá yẹn wọ́n èsù kọ̀rọ̀ anájà kẹ̀kẹ́ ìwé yìí wọ́n èsù ká àdúrà yóò ọ̀gbọ́n mú náà níbẹ̀ wọ́n èsù kẹ̀kẹ́ wọ́n èsù káwá abɛsɛ ne bi ɔsɔ ne yɛrɛ ɛmu mɛ ana kaka yɛ yɛrɛ ha yɛ ɔbi ama ɔbɛ yɛrɛ yɛrɛ ha yɛ ɔbɛ ɛmu ma hɔ okuru yɛrɛ sika yɛ ani ne se na deɛ te saa sɔ deɛ te deɛ mɛ ana ka yɛ ɔnu bɛ si sɛm a bɛ kiri. Oh. ene ne ba ke isuru tire suguo no tire so ɛka na ko tete dɛnɛ isuru na aka so mo ni dɛnɛ sɛ isuru ni nyina yɛ mo ni yi ene ne ama ijo mo ni hyɛ nkata za ne ni ne mo na yɛ isuru na yɛ mo ni yi dɛnɛ asa so mo ni yi se na yɛ ɛza mi mo de ɔse na yɛ ɛza na ɔyɛ yɛ kata de akosika so sa omorihi anko omebihini ولذلك قال الله تعالى تلكم نمري أكاي إني القرآن كي لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله أمري أبو ذلك أبواني أجيوني أبو ذلك أصول ما يكوني ويمو يتما يمريه

mọ̀túnmọ̀ ní wẹ̀rẹ̀ lóde ilé wa mọ̀túnmọ̀ ní wẹ̀rẹ̀ sàn dáyà ní ilé mọ̀túnmọ̀ ní wẹ̀rẹ̀ ní ẹ̀kẹ́ ọmú ni ọmọ ẹ̀ka ọmọ ẹ̀sẹ̀ wọn náà lọ́ọ̀dẹ̀ wọ́n ayé nílé àmà àsúzẹ̀ ẹ̀ka yẹ jẹ́mu sùúrù ọba àsúzẹ̀ ẹ̀ka yẹ àbẹ́sẹ̀ nínú ilé dọ́wọ́ ìkóró dọ́ọ̀mẹ̀ ẹ̀ka yẹ àsúnyẹ̀ yìí ọ̀yìn náà wọ́n that's Swahili. shayi buri wanda ya kulire yo muri ni muri hono okizeza ntu muri sallallahu alaihi wasallam dai ke so me izo ono asana ni zari kawan bire ana ya kai o hidi be kai kaya me ama ntu muri hulu bai kai ya ni suru ya sere ya ni suru rire agube dia bisa so muri asana ya kai ni na ya muri oisa so muri

ɛbrɛ wo mu kakakora ne sɔɔ deɛ ama wabɛdɛ ɔnyɛ suru nan ana yati ɛdiri rusuba na ata ɔ rusuba ba yi wɛrɛ hyɛ ne ɛbɛ bɔsɔ na ɔbɔ wɔn yɛ ɛdɛ ba gaa bi nsɛ ta ɛdɛ ɔnipa kɔnɔ bi atɔ a ɔyɛ sa asomori ɔyɛ ɔyɛ sa ɔyɛ makɛkɛ ɔyɛ sa asomori ɛsɛ mi ana kaka yɛ dole ana wɔka yi wɔhe wa mɛn ana yi ebi ti suuru ko ti ima wɛgo mɛ kɔ wɛyi suuru ugwa yi ɔma wɔn ahi ka yi ya ma hɛkɛ ɛwɔ sɛ ɔmɔ yi ba ya ɔmɔ yi suuru mɛ ɛyɛ ka yi kɔ ɛsɛ na wɔn na mɛ kɔ wɛɛ suuru ɔba ɛwɔ kɔ ɛyɛ ti mɛ ɔmɔ ɔmɔ wɔn ti mɛ ɔmɔ na yɛ ka yi ala mi na yi ni ɔbɛ bɛ tɛrɛ. ita gɔmane nsa a ɔba kɛtɛ wɛɛko kɔtɛ wɔakɔ kɔtɛ ɔka yi ba ma ko tɛtɛ dɛ wa ɔtadakye ama wɔn ayɛ na kporo yi wɔn na ɔkata yi wɔn na akɔ sara ɔra ati salamu aleykum wa rahmatulah daiki wele ne kɔtɛ no mɔna ɔsi ita ni sɔmɔ mɛ wɔsɔn mɛ dɛ wɛɛ wɛɛ suuru duwɔlo ba yaa wɔyɛ akɔ sara dɛ zaka. wàlọ́sí wáṣọ ọ̀tẹ̀lẹ̀ àbúrò wọlé yìí dọ́ọ̀ ní ogún ara wọn fi tẹ́ ọ. wẹ́ẹ́ fi sùúrù ayé kọ́ ọ̀yà àgbọ̀ wà mẹ́. wẹ́ẹ́ fi sùúrù wọlé ọ̀gá yìí àbò mórí ọ̀sẹ̀ ní sọ́ọ̀mù náà máa ṣe mẹ́ kò mórí ra ayé sọ́ọ̀tà fọ́ mórí kọ́ náà níbẹ̀ yà kúrẹ́ kìlá àwọn ẹ̀sọ́. wẹ́ẹ́ fi sùúrù wọlé ọ̀gá yìí yẹ máa ń yẹ ẹ̀ wẹ́ẹ́ fi sùúrù wẹ́ẹ̀rẹ̀ ayé ayé ní sùúrù ọ̀rẹ́dà yìí wọn á kún ní ẹsẹ̀ mi. dẹ̀kú wọ́ọ̀rù ọ̀la yìí ká ọ̀rẹ́ fún bá bẹ̀rù yìí dọ̀mẹ́ka yìí ọ̀dọ́ tó mọ nínú pàtàkì yìí ọ̀dọ́ náà fi hàn ọ̀rọ̀ yẹn kì í hàn. àkọ́ǹtà kò rí ìlú ọ̀hún ní òzì ọlọ́run sí dọ́ọ̀tì náà ní àjàmá yìí àyíká ọ̀rẹ́ka yìí ọ̀sẹ̀ kùnà tẹ̀lé ká ọ̀nà mẹ̀ ìkẹ́ one million mú nàdọ̀ lọ sí ní hàn. àbọ̀ anabọ̀ ẹ̀ bàyìí ẹ̀kẹ́ hàn náà bàyìí ọ̀ àlè hàn ọ̀ jẹ́ ẹ̀ máa náà wọ̀ dáa. sùúrù ọ̀rẹ́ uwolo suru ọfẹkaye imam vaawo do ọyọ ọyọ suru imam irẹ ọyẹ nana yẹkaye ọsọọsọ bẹ aha nìsa then ọdọ náà. wóoyò ọ̀dàkà yìí ọ̀nà àmàsà wọn ti sọ́nà ọ̀kà yìí wọ́n sì kúkọ́ ọ̀kà yìí kúkọ́ wọ́n ti sùkúrì rà àgbẹ̀sẹ̀ ọ̀kà yìí owó ní ọ̀tún mà ní. àwọn ọ̀kà yìí ọ̀rẹ́ sí ìdègbà àwọn ọ̀kọ́ yìí sí ìdègbà lọ sí sáà sí òmòrì yìí. òdòdó ọlọ́dà ní sùúrù zẹ́mẹ̀ ẹ̀ka yìí ẹ̀ka náà lè dín ẹ̀wọ̀ ọ̀bì ọ̀kà yìí wọ́n ní sùúrù tirẹ̀ sí ọ̀yẹ́rì bí òmòrì yìí. kọ̀sùwẹ́ ní sùúrù wọ́n á bí òmòrì yìí òdòdó ọlọ́dà ní sùúrù yìí wàá hó lè wéwé lè kébé yà náà yẹ onírò ọkà yẹ yẹ kébé yà súnmẹ ìfò wé ní ìlànà dá àmà ìlú ọrìn ìmá ọba ọgá wọn ṣe àwọn ọmọ náà bọ́ dáa ọyẹ bíá ọyẹ ìdílé bíá bò ṣe àwọn ọ̀nà kan náà wọn náà mọ̀ àmà wọn yóò tútù mọ̀ ẹ̀wọ̀n èrò káyé àgbàmọ̀ ẹ̀wọ̀n náà mọ̀ àwọn Sir, I feel what zɛtɔ ne ba nira ɔmu ta ɔmu ti oyi zama no ko do ni sukuu tirɛ su oyi zama no ɔmu yɔ tiɛ o ɔsɔ oyi ni choice ɛwɔ ako ni choice ɔmu ko ne ka bɛ sɔrɔ wa ni choice yi lɛni do wa choice lɔ do wa ni ani ni choice ka wa sa so o jama ko a bɛ do ni ni ka wa se ko mo ni ɛzɔ ɔsa ɔmu ba mi oyi sinna ɔmu ti tɛ oyi sinna ɔmu ti tɛ oyi sinna ɔmu ti tɛ to didi oyi sinna.

mana ne ke kata ya tɛ wuli eti o yɛ tɛ o mo yɔ ma do se o mo yɛ azama wuli lili o me zee ando mo yɛ ti hu no ba yi ka yi kɔnɔ mo me zama yi ka yi yaba kɔ ne bɛ andi ɔsɛ ne si ɔsɛ ne wòye ahyɛ mo bɛ ɔdzo wɔ ko ogun ni mo ka yi wala ko jɛ anyi daa yi ne mu na ŋɔ do dɔɔta kàkà ní kúrò àwọn ojú òkwe ẹwọ ọ̀nà ní olúkwe ẹwọ ọ̀dọ̀dà tó bù tọ̀ ẹwọ ọ̀dọ̀dà dó ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ìjọ ọ̀rọ̀ suratu al-imran aya 186 lọ́mọdé yìí ẹ̀dọ́ náà anya ẹ̀dọ́ náà anya mú sùúrù ọ̀nà tẹ̀ sùúrù di ilé ọmọ bàbá wọn ilé ọmọ kàtà wọn bóòlù zà bóòlù sùúrù ọ̀nà bóòlù kàyé wíì ṣe àtọ̀ jẹ́wọ́n ní sùúrù lòmórí bọ́ọ̀mọ́rí òsùn táyì ọmọdé bìí ọ̀sán náà ọ̀bẹ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọdé wọn kà jùlọ ẹni dọ́kà yìí ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ̀ lọ́jà ń yè ọ̀dọ́ náà ayé wa ti ti sùúrù kì yè e. wọ́n èyí kọ̀ ọ̀gá ọ̀gá bọ̀ ka yè wọ́n ti sùúrù ẹ̀ pátá náà rọ̀ ọ̀dọ̀ jẹ́ lè tí ọ̀ yọ̀ ayé wa ti ka yè ẹ̀ pátá náà bà yé dání níbi ayé tó ti inú di ọ̀gẹ̀ àdìọ́ àdìọ́ yà lọ wọ́n àpá yẹ kẹ̀kẹ́ yọ ẹni sọ́sọ́ náà yọ kàwé sí sọ́kùn rẹ̀ kàtàlámá lúwa kò kọ́ṣílẹ̀ ìkò ní à ayé wa gbàdúrà gbogbo à lúwa kò kọ́ṣílẹ̀ yọ bàtà ó bẹ̀ káà yọ ó yìí náà kúrò ní ẹnkpákọ́ náà yìí nání ọmọdéka yìí ẹnkpákọ́ náà yìí nání ẹnyà wùtú ọmọ nàmà ọmọdéka yìí ọmọ ọzọ wọn kàtí ní ẹnyẹ bìrì gbòòrò. pàápàá ìlú ẹ̀ ọmọ náà yìí nání kàtí ọwọ́ adé wà kọ́ àbíẹ́ ẹ̀ka yìí gbà òtù ọ̀yọ́. àmà yìí wọ́n aṣọ sọ̀rọ̀ kúrò náà yà wọ̀ wọ́n bá yẹn kátó náà wọ́n bíbí nìyí o jẹ́ ó wee dị ka ya onye ọnụ kotubo otu ọ pọl dị na mmeka mbe ịnọ n'ọnụ ya ọnụ mọrị ihe dị ya dụfa nwe duwe mgbe esuru wee kwasa na arịa mmezu shọpa na ka ofe ya ọmọrị ka ya ọnụ na-amaghị nyọsọ ntị na nke ọma ahụ na-ekọrọ ụmụ anụ ọmọrị kọ na ọzọ arịkasị ni enebiri ogbo sí mi sẹ́ra wáyọ̀ wọ̀ ọlọ́wọ́ yẹn lọ́wọ́ ní àkàkà yìí iná lọ́ha ya múrù bẹ̀rẹ̀ adúlé wà ìsán wà ìta ìzì kúrùbà wà yẹn ha ánì pàṣà ìwàl múkà ìwàl bàgì yà ìzókùn la alákùn tàzàkàrù. òmòrí yìí ọ̀nà ọmọdé àyíká yìí yá mẹ́bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná lọ́ha ya múrù bẹ̀rẹ̀ adúlé òmòrí kọ́nà ọmọdé àyíká yìí yá mẹ́bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dia ka so kai ana bebe bo onu gori ko bebe bo kai wa zema wo tuni ya su ko kata tuwa da ni ana ya kai ono no bebe ka wa wa ni kata wa ni wa ni kata wa ni kata wa ni kata o isha to wa insan mo ya ko da kai ya bi dire tere ya bi diro boro ya bi diro zoza dia ka so kai ono bi ki usu ono ya tebe tuma kai ire ono za meo ije mu ije mu ni le ono ni che tetio kwa ni kata wa ije o ri kanu bi oro amaye duzaazu duzɔ yi ma ŋun nɛ duba ma duwe pe sugu ye kuma ma sɛn ka sɔrɔ kana k'o zi ye wa yi zaa yi yiri kuruba ati ɔyi ka panga andala bɔrɛ o mɛ sɛmɛ bɔrɛ o mɛ bɔrɛ o duba mɛ mɛ wa bebile kɛrɛ kawana mɔyisa kawana nyoyi kawana. edura e e e kẹlẹkẹ na ọsẹ kẹlẹkẹ na ọyẹ ẹtúri ẹsẹ na ẹdiri oyè oníyàyè ọdún oyè ọyàrá hó na wàlúùkà àti dúró dìde wàlúbọ́dì àti ehun ayẹmẹ mọ̀ríkọ̀ lọ́ba yìí sẹ́ẹ̀tì náà nìyẹn yàyè zókùn na alákùn tazakaru mọ̀ríkàyè ọ̀nà ọ̀nà àmúhà sí yọ mọ̀ríkà ọ̀nà àkọ̀nà ọ̀yẹ ọ̀nà àbá ìta ọ̀nà ọ̀nà ọ̀nà àkọ̀nà ọ̀yẹ agùnbíyè yànnà nílẹ̀ rẹ̀ sùn. àwọn ayọ̀ náà ní sáyé nínú wọn ní kòkò tí náà yọ̀ ayọ̀ kò ní ọ̀nà náà ibi ma fún ke ẹ̀yìn àná sọ bẹ́ẹ̀ àkàyè ìlú sùúrù àkàyè ìlú sùúrù sùúrù ó ní èrò fún abẹ́rẹ́ rẹ̀ lẹ́ ayọ̀ kò ní ọ̀nà yàwó àyìnà nílé o mo rí kọ́nà wọ́n dà yìí bí abẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí abẹ́ dúró bóòrò bí a kan bí a kàpa bí ètùrá ń dà ìwúrẹ́ wọ́n yà náà wani munkar wal baghi don mo dai kai ya kuni dai kene kene ya kuni blogi do ya kuni do ne ya izukum la'allakum tazakkarun dibni masuki odana ni suru ona busha besende ule na wado suru meheza amen وقد روي عن النبي صلى الله عليه وسلم انه قال àlọ́rùn bí o tó mọ̀ sọ̀rọ̀lọ́wọ́ alẹ́ wasallam rẹ̀ o tó mọ̀ rí àgbà kí asọ́bùrù sàlásà ọtú ọmọdé yìí sọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ ọmọ náà bí sùúrù yóò ká yẹ sùúrù bò zẹ̀ẹ̀ta sùúrù ọmọdé ní ẹni rẹ̀ náà tí náà ẹ̀ka nù tí náà bẹ̀rẹ̀ ọmọ ìyàdé bò zẹ̀ẹ̀ta ọ̀rẹ́ lọ́tú ọmọdé kì í sọ́mọ́ alàlùmọ̀sí ìbà oyin ní sùúrù tí rẹ̀ fún ẹ̀ka tó náà mọ̀rí yóò tiẹ̀ tẹ́ tù oyin tó náà mọ̀rí yóò tiẹ̀ tẹ́ tù àyíkọ́ ní sùúrù náà wasabu anatoa oyiri suru jira nka ye wasa ase obori obori o le yi gɛlɛ na aya ka ye ɔ jere ɔsɔn na obori kamɛ ɔsɔn na ntɔ obori kamɛ ntɔ obori kase maa nina ɔsɔn na bi sun na ɔsɔn bɛ haram fún maa nina kɔnyi suru yina nɔ ɔsɔn bɛ ɔhuba wasabu alalmasuya atɔ yiri suru jira nka ye asuri bi omori yi ɔtɔ obori ka ye suru ahɔn kɔlɔnyi anamegozɛta yusuf tẹ sọ kọtọ mọ yóò ekyi yẹ sẹ yusuf tẹ sọ ọyẹ ká sọ mọ yìí àtọyẹ yusuf tẹ sọ ká yìí asọri bí ọmọ yìí. hadisa na bɛ ɛni ɔba ne suuru ɔmɛ ti suuru mɛ mɛ tiɛ tiɛ ɔmɛ mɛ nyɔ ban. ọkùnrin ọdún kò inú a wọlé yìí ààrà wa wà anyị ibà yìí kàkí náà àgùfún mẹ ojú mọ́rí ìjọba láwà lẹ́wà anyị ayé na anádọ́bẹ̀ aisha rọ́bì ọlọ́wọ́ anha ọmọdé àdìsí ọlọ́bẹ̀ na nkì kọ́ọ̀lá rasulullah sallallahu alayhi wa sallam ojú mọ́rí sallallahu mi تصيب المسلم إلا كفر الله عز وجل بها عنه حتى الشوكة يشاكيها ọjọ́ mọ̀rí ni ẹ ń pátá fúnra ń pátá olómọ̀rí ò ṣí ẹsẹ̀ yìí òkú òmòrí yìí ẹ̀yìn kàtà ẹ̀yìn tó ìjọba ní ẹ̀yìn olómọ̀rí rẹ̀ ṣe fẹ́ òkú òmòrí àpá ẹ̀ òmòrí sì yìí ni ìdí àkànà kò ó ṣe yọ àbí òmòrí sì yìí ọkànà kò ó ṣe àmà ayáàlú ọ̀yẹ́ bẹ́ẹ̀ n'eziga ya ike ya akụka nwa ahụ ụmụ ahụ ike ịga nwa ụkwụ ahụ nnu abisi ọdị nwa abụ kụja mgbe ịkpata onu kụja mkpụrụ esi onu otu obodo ka ya e, ọsọ nọ ọsọ nọ n'ọnụ isi ọrịa akụma mgbe iwe yi na naza obodo ibe na-esi nye ile ọlọrọ ka na ka ozi ihe pata ndị a ka ndị ka ya e, isi ọkụja mụrụ ewere ya ka ekele kọba ka isho izo igi ọrụ ka nwa akwụwa ya ka oti dị eyi izo sanu ọkara atọ ahụ sanu eri ka dị ihu ahịa bụ anameka ya asụtụ ahụ anameka ya ịwatụ ahụ n'otu m sọrọ afọ ma ọlọrọ ya asọ na ndị aka anyị bie ọya kụrụ ka akwụkwọ ahụ ọsọ na ịdị mma fọdụ anyị ka ya omori ito etetu omori mere si na enyi ka na ka ozi emu ịdị ha jizọs adọtụ omori aga nke laa ya البلاء بالمؤمن أو المؤمنة في جسده وفي ماله وفي ولده حتى يلقى الله وما عليه خطيئة kì omori yóò bá a namori kan ini ka ye omori yóò zamaare kóoru omori yóò bá a namori kan ye inú yi zamaare omori yóò bá a namori yóò omori yóò bá a zamaare kóoru omori yóò omori yóò lọ ọkọ nyẹnyẹ mu bilimomini awo awo ilimomina ọmọ náà ọkọ nyẹnyẹ omori yóò bá a zamaare koro ina chairman ina gwen ina jan pọ́ọ́dà ìlà ẹ̀ ọ̀nà jẹ́ lọ́mọrí ẹ̀ lọ́mọrí ọ̀ṣọ́ àbẹ́lẹ́gọ̀ sí ní ìyá ìdákò ó zèé ọ́ ọ̀sán àti ìgbà ìdí ẹ̀ ọdún jọba ẹni máa ń jọba lórí èrè rẹ̀ sẹ̀ wọ́n ẹ̀ lọ́sọ́ tẹ́ wọ́n ẹ̀ wọ́n sà ilẹ̀ tó di ẹ̀ ilẹ̀ tó gbọ́ nìyí àbí adúsù rí ọmọrí ìlà ẹ̀ ọmọrí náà sì ní ìyá ìdákò ó zèé ọmọrí náà sì kọ́ ọ ọ̀nà ìbọn tó mọ̀rí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sán làbọ̀ sí fáyidá kàkíyè ẹ̀wọ̀n àwọn ìyọ̀dà ọ̀ àyẹ̀ pàṣẹ́lẹ́tọ̀ láti sáà mẹ́rin baluwa yàrá lọ káyọ̀ kàkíyè làbáàs tukoro insha allah káyọ̀ kàkíyè ìsọ̀nà àmẹ́yà ẹ̀yẹ kásánà bìyọ́ hàbí sọ̀rọ̀ lọ́tọ̀ mọ̀rí sí fáyidá ó yóò dùn dẹ̀ kẹ̀kẹ̀rẹ̀ káyè ẹ̀ kásọ̀ yàrá ọ̀sán máa ń ti káyọ̀ wọ́n máa ń káyọ̀ yọ̀

sawa maji badua ya zomo kocho muri asi adua no ndose kai sallallahu alayhi wasallam hadithi ona ni Tirmizi Buhari ono dove tani hadithi sami hadithi hii ono dove mundu bonto muri sallallahu alayhi wasallam donto muri akanti ma yusibu almuslim min wasabin wala nasabin wala hammin wala hazanin wala aza wala ghammin حتى الشوكة يشاكيها إلا كفر الله بها من خطايا كي أي ما أي ما يعني أنا شيء يوم عمره بابي لما أنا ما شمالي بابي إن أنا دون إن أنا دون أنا دون أنا أقول لك شيء دون أنا اللي أنا شو بازين báyìí ẹ̀kẹ́ mọ́jọba náà náà jọ ẹ̀mọ́jọba mọ́ta àtẹ̀tẹ̀ fọ́nkú ní lápẹ́ àná ó tún rán àwọn ẹ̀dẹ̀ lẹ́bi ti ka ye ewu ni hali sọ lẹ́bi dẹ́rẹ́ yìí kà sọ ọ́ nìyọ lẹ́bi ti ki ìkí yẹn náà kò kà wọ́n àwọn ọ̀yìn sọ̀kọ̀ fà hù àtà yìí polisi ni jìnnì gà nìyẹn náà kò ó zèyí. ó ní yẹn wọ́n jọlọ kílẹ̀ fún ọmọ àti ìzò wọn bẹ́ẹ̀ mú sọ́dọ̀ yìí tu ẹ̀wọ̀n bẹ́ẹ̀ mú náà fún dàgbà yìí ẹ̀wọ̀n àná mọ̀sán ẹ̀wọ̀n àná mọ̀sán

ɛnna wɔn de wɔn kata tugu ɛnna ata dɔtɔ wɔn sɔrɔ la sɔrɔ da kan ki alambiya ɛnna ba nabi suma sɔɔni buhu ɔrɛ ma nabi ni agogo azɔ ɛsani ɔrɛ ma ni ni yɔ ɛsɛ na ma na ne mene bi ɛsɛ ɛsɛ na ma na ne mene bi ogo do ɛnna wɔn de wɔn kata tugu dɔtɔ wɔn yà kan ki yabtali rɔbi ala hasidi nihi ɔzɔ ɔmɛ tɛ se fẹ̀yìntàn fi di ní sọ̀lá bàtà sí ìdàkì ìbàlàyé ọ̀hún náà yàgá yẹ ayan ọ̀kàtẹ̀ ọ̀hún náà yàgá ọ̀hún náà bíbẹ̀ yà fi zọ́ọ̀rì dọ́ọ̀mẹ̀ bí yẹ ẹ̀wọ́n sábà ń dúró ní àdámà rẹ̀ dọ́ọ̀ dọ́ọ̀ dáa ti ṣe ń gún náà bọ̀ wọ̀nyìntàn fi di ní yẹ rí kọ̀tù kú fífa àlù ọ̀hún náà yàgá yẹ ayan ọ̀hẹ́rẹ̀ ọ̀dájọ́ ọ ọ̀rẹ́ náà ẹ̀ka náà nù sìkí ló mọ mùsùlùmí ló mọ ní òtí ẹ̀ka ẹ̀kọ́ ọ̀hẹ́rẹ́ ẹ̀rọ sí àdìsọ náà akọ́ mi káyé ọ̀rọ̀ náà akọ́ kò mọ níyì wọ́n mi nàṣẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ máa nì àmà ẹ̀ dùwọ̀ ẹ̀kọ́ mi ní káyé ọmọ níyì ọ̀dàmọ̀dà ni ọmọ níyì ọ̀kúnra dàmàgbé mùsùlùmí kò tiẹ̀ tẹ́tù dùwúrẹ́ yìí mà dọ̀ọ́ kẹ̀kẹ́ tó wáyé àmà wọ́n mi nà káyé náà ẹ̀kọ́ máa nì ẹ̀hẹ́ wọn máa ń ta ló fẹ́rẹ̀ káyé ẹ̀yìn sẹ́hẹ̀ bì ọlọ́mọ kọtíyà ká ní bisɔbiri jɛli irusuo na yaka yi o zuza erusuo na yaka yi kɔmɔ ala kɔ ayi ro na kɔkɔ ro bɛ yi sɛlɛ ro ka yi maa yɛ aha mo mori o bɛ si ɔbi ama mo wo do wuli ni jijɔ ro ka yi o bɛ so mori yi yi ɔmo eyi mo nana yi do ma mori o mori yi isitahaya yi mi mu an an si bala mu mi zana awo an si ɔrɔ la o di wa ɔdi na na mori mori na na ma ni akɔ yi The way, way, so many things hanging out of 快来到！